مبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تفلحوا مع المفلحين يوم القيامة قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هو نما بوار أسود عبد الرحمن بن عوف رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم رأى أثر الصفرة عليه فقال ما هذا قال يا رسول الله إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال تبارك الله لك أولم ولو بشاف متفق عليه وهذا لفظ مسلم أبوي قل صفواني بابي عبد الرحمن ابن عوف رضي الله عنه بنا بجزيريا من زعفران من عراره قال لي جاء وني مصيا وني مصيا ẹtí mo sì fún ìyàwó yìí gẹ́gẹ́ bíi sọdáàfẹ òun náà ni kò di wọn kóró dẹbí nù kan anábì sallallahu alaihi wa sallam wọn ni tó bá rí bẹ́ẹ̀ àdékpé Ọlọ́run ọba yóò bọ fi àlùbáríkà sí ìgbéyàwó rẹ wá ṣe wàlímà bọfẹ kọjá ife ètò òfìsè wàlímà yẹn ó tóbi tó àgùtà àbọ̀mọ́ ní àgùtà bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wa mi tún wa láti ọ̀dọ̀ Burayda radiyallahu anhu ó ní nígbà tí Ali ibn Abi Talib radiyallahu anhu tọ́ba ọmọ anabi sallallahu alaihi wasallam tọ́ba anabi sọ̀rọ̀ nípa fún ọ̀fẹ́fẹ́ ọmọ rẹ̀ Fatima anabi sallallahu alaihi wasallam wọ́n dáhùn ìgbé alẹ́kùn tó bá rí bẹ́ẹ̀ làbú tẹ̀mí wọlé mẹ́tẹ̀ títà bí ṣùgbọ́n gbígbé àbíkó ṣe wọlé mà rọwọ́ àbúlé imáàmù Ahmad

ọ̀ràn yẹn ní ká ṣe wọlé mà lẹ́yìn gbàtà ti gbéyàwó torí awolin àtẹnu àtìmọ̀gbé àtẹtúbọ̀ wá nínú sẹ̀ríà tí nǹkan kan ọ̀bá tẹ́lẹ̀ rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ló máa ń tọ́ka sí. bẹ́ẹ̀ náà ni ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ ti pé Ali radiyallahu anhu ní ìgbà tó fẹ́ fi ọmọ eléyìí lápá kan nínú àwọn olùmọ̀ fi pè lọ́ràn yẹn ṣùgbọ́n àwọn ìjọ pọ̀jù nínú àwọn olùmọ̀ àwọn sọ yìí pé alwalimatu mandubun ilayha wọ́n ní walima sunna ni kì í fi ọ̀ràn yẹn torí náà ẹni tó bá ṣe tó dáa ló ṣe ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti ṣe wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá wo àwọn ìgbà wáyé a rí dájú sáká ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n sọ yìí pé kéèyàn ó ṣe dáadáa ó ní agbára lágbọn ẹ̀rí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti sọ yìí pé kìí ṣe ọ̀ràn yẹn ó ní agbára lágbọn pípé àwọn ẹni tí wọ́n ṣe ìgbéyàwó láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ jọjọ àtìrí kánábì ọ̀sọ̀ fẹ́lómìn yàtọ̀ sí àwọn méjèèjì pípé kí wọ́n ṣe wàlímà ṣùgbọ́n o tí wọ́n ṣe wàlímà ní ìgbà tó ṣègbéyàwó òun náà ní Muhammad sallallahu alaihi wa alihi ẹni tó wá fẹ́ ṣe wàlímà yẹn ìgbà wọn ni wọn máa ṣe tí wọ́n igi lọ́wọ́ ni àbí ní ìgbà tí wọ́n bá so igi tán àbí ní ìgbà tí ìyàwó bá ń wọlé àbí lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé gbogbo ọ̀rọ̀ yìí fi kó kò sí ọ̀kan nínú rẹ̀ ni tó wí bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ wọ́n bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tí igi lọ́wọ́ yẹn gan ni wọlé ìmọ̀ wọ́n bẹ nínú àwọn tí wọ́n lórí ìgbà tí so igi tán wọ́n ó sì ń bẹ nínú wa àwọn tó ń sọ pé ńgbà tí ìyàwó bá tó wọlé láti ṣe wàlíìmà ó sì ń bẹ nínú wa àwọn tó ń sọ pé ńgbà tí bá ń wọlé lọ́wọ́ gan láti ṣe wàlíìmà èyí yòówù tí èèyàn bá ṣe nínú rẹ̀ á rí i pé lẹ́kọ́ lẹ̀ ń dára oníkálukú ọlẹ́ni tó ti wí ọ̀kan nínú orú rẹ̀ ṣáájú. àwa rí nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ṣàfẹ́rìyà àwọn tí wọ́n ní sábàṣẹṣẹ wàlíìmà àfi lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé nítorí ẹ̀gbà wà tó wá nípa apá nàbẹ́ Muhammad صلى الله عليه وآله وسلم ìgbà tí wọ́n fẹ́ Zainab bintu Jahsh anabi ò ṣe wàlímà àyàfi lẹ́yìn ìgbà tí Zainab ti wọlé ìgbà tí ìlọ́jọ́ وسلم má sáré sallallahu alayhi wa sallam tí Zainab ti wọlé wọn rú àná pàtó tilẹ̀ ìgbà tilẹ̀ ẹjọ́ kejì má anabi kó àwọn èèyàn jọ láti ṣe wàlímà yìí pé òun fẹ́ Zainab radiyallahu anha anabi wa ṣe wàlímà yìí ọ̀pá odidi àgbò láti fi ṣe wàlímà yìí ó ti fi àwọn èèyàn láti wá jẹ nínú ẹran wàlímà yìí báyìí àtúnjẹ rẹ̀ kí wọ́n á ní sáà lè ti ṣe wàlímà á rí i pé àdéhìí kí ni tó kéré jù sáà lè ti ṣe wàlímà tí a bá wo ẹgbà wọ́ọ̀rọ̀ abdulrahman ibn awu níbi táwọn nabi sallallahu alaihi wasallam sọ yìí pé awo lè mú wa lọ́wọ́ bìṣà ike ṣe wàlímà kọ́dà kó ṣe ike ní tó fi ṣe wàlímà ọmọ gẹ́gẹ́ bí àgùntàn àbí ó tóbi tó àgùntàn ẹ àwọn ẹni tí wọ́n ṣe ìgbéyàwó láyé ànábì sallallahu alaihi wasallam wọn pọ̀ jọjọ àtìrí kánábì ọ̀sọ̀fẹ́ lomi yàtọ̀ sí àwọn méjèèjì gbígbé kí wọ́n ṣe wọ̀límà ṣùgbọ́n o kí ṣe ní ìgbà tó kò náà ní kó dára jù nítorí kó lè bá a ní ládàá títẹ̀lé ta nàbì sallallahu ẹni tó wá fẹ́ ṣe yẹn ìgbà wọn ni wọ́n máa ṣe wọ̀límà ṣé nígbà tí wọ́n so ìgì lọ́wọ́ ni àbí ní ìgbà tí wọ́n bá àbí lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé gbogbo ọ̀rọ̀ yìí fi kó lè nkẹyẹ kò sí ọ̀kan nínú rẹ̀ ni tó wí bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ àwọn ìjọ ń sọ àkókò tí wọ́n so lọ́wọ́ yẹn gan nínú àwọn tí wọ́n tí wọ́n so tán wọ́n ó sì ari pé lẹkùn lẹńtẹrẹ oníkàlùkù ọlẹni tó ti wí ọ̀kan nínú orú rẹ̀ ṣáájú. àwọn arí nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ṣàfẹ́rí yẹn àwọn tí wọ́n ní sábàṣẹṣẹ wọlé mà àfi lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé nítorí ẹgbà wà tó wá nípa apá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n fẹ́ Zainab bintu Jahsh anábì ò ṣe wàlímà àyàfi lẹ́yìn ìgbà tí Zainab ti wọlé ìgbà tí ìlú ọjọ́ kejì má sáré sallallahu alaihi wasallam tí Zainab ti wọlé wọn rú àná pàtó tilẹ̀ ìgbà tilẹ̀ ọjọ́ kejì má anábì kó àwọn èèyàn jọ láti ṣe wàlímà yìí pé òun fẹ́ Zainab radiyallahu anha ṣe wàlímà kọ́dà kó ṣe pé tó fi ṣe wàlímà ó tún bí bí àgùntàn àwọn àdéhùn Anas ابن مالك رضي الله عنه يبدو تسعيكين لم يؤلم النبي صلى الله عليه وآله وسلم على غير زينب بأكثر مما أولم عليها غير أنه أو ربي آه، النبي صلى الله عليه وسلم فوانس وليمان تولي يا وفا توانس فين جون توانس ني وليمان نيقا توانس في زينب لو يتولي فين وقا توانس في زينب وجدي أبو زكان كان النبي صلى الله عليه وسلم سوى ليمان ṣùgbọ́n àwọn olùmọ̀wá wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ anas níbi tontigbó náà mà nípa fífẹ́ dánàbí sọlá àṣẹlẹ̀ fẹ́ Maimuna ó sì máa ń dánàbí sọlá àṣẹlẹ̀ tí wọ́n pa níbẹ̀ yẹn kó ju àgùntàn lọ wọ́n ní tó fà ó ní pé anas ń tọ́ka sí pé kò sí ọ̀kan nínú àwọn ìyàwó dánàbí sọlá àṣẹlẹ̀ fẹ́ tó ń jẹ tí wọ́n sè láti fi ṣe wàlímà fún fífẹ́ tí wọ́n fẹ́ tó ní àlùbáríkà tó ń jẹ tí wọ́n sè ní ìgbà tí wọ́n fẹ́ Zainab bint Jahsh radiyallahu anha eléyìí ti máa ti pé gbogbo ntọ́lọ́ wọn bá bá fún ẹ láti fi ṣe wàlíìmà nítorí pé ọba àfẹ́yàwó kò bá jẹ́ kí àbùtàn lọ́ba ká kò bá sì jẹ́ pé wúrẹ́ ló bá ká kò bá sì jẹ́ màálù ló bá ká kò sí òfin katọ́ takò nínú òfin ọlọ́run ọba wa ìjẹ́ tí wọ́n bá wá pèèyàn pé kéèyàn wá síbi oúnjẹ àpèjẹ látàrí pé àtìgbéyàwó kíni kíni ìhà ètò yẹ kí mùsùlùmí ọkọ sí ìhà tó yẹ ká kọ sí onáni kí ọ̀ràn yẹn dandan onáni kí ká dáhùn kí ẹbí ti ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ sí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde láti ọ̀rọ̀ abdullahi bin umar radiyallahu anhuma banabi sallallahu alayhi wa sallam wọ́n ní idha du'iya ahadukum ila al-walimati falyatiha ẹnikẹ́ni nínú yín o nítorí wípé nínú ẹgbàá wa mi anabi sallallahu alaihi wasallam wọn lẹni tí wọn bá pè tó bá ti fi bẹ́ẹ̀ lọkọ láti dáhùn ìpè tí wọn pè yẹn kọkọdà àtọ abul qasim onítàn ti fi anabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tábà wá pè ní pé káwọn èèyàn kan wá jẹun nítorí pé àbá àfẹ́yàwó ó yẹ ká máa ṣàkíyèsí o wípé àwọn ẹni tá a pè wọn á gbọ́dọ̀ tẹsán àwọn kan yàtọ̀ sí àwọn kan bí kọjá pé àwọn olówó nìkan láta lẹ́tà pẹ̀lú pé kán wá jẹ nínú oúnjẹ pé àtìgbéyàwó nítorí pé tó bá jẹ bẹ́ẹ̀ kò yẹ kí ẹlòmíì kọ dáhùn tí wọ́n bá pè ọ́ lọ síbi oúnjẹ àpèjẹ èyí tó ti pé àwọn èèyàn oríṣi kan lásán ni wọ́n ta lẹ́tà pẹ̀lú oúnjẹ bẹ́ẹ̀ pọ̀tọ́pọ̀ lọ síbẹ̀ nítorí ẹgbàá wọ̀rọ̀ èyí tó wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú tí imam muslim tí wọ́n fi jáde nínú tíra wọn anabi ní sharru ta'ami ta'amul walimati yumna'uha min anabi sallallahu alayhi wa sallam ti ṣe walima wọn olùmọ̀wá wọn ní ìtumọ̀ ọ̀rọ̀ anas níbi tó ń dikó náà mà nípa fífẹ́ dáná bisalòlá àṣẹlẹ̀ fẹ́mẹ̀ ìmúna ó sì máa ń dáná bí sọlá àṣẹlẹ̀ tí wọ́n pa níbẹ̀ yẹn kó ju àgùntàn lọ wọ́n ní tó fà ó ní pé anasi ń tọ́ka sí pé kò sí ọ̀kan nínú àwọn ìyàwó dáná bí sọlá àṣẹlẹ̀ ń fẹ́ tó ń jẹ tí wọ́n sè láti fi ṣe wọ̀lé ìmọ̀ fún fífẹ́ tí wọ́n fẹ́ tó ní àlùbáríkà tó ń jẹ tí wọ́n sè ní ìgbà tí wọ́n fẹ́ Zainab bint Jahsh radiyallahu eléyìí túmọ̀ sí wípé gbogbo ntọ́lọ́ wọn bá bá fún ẹ láti fi ṣe wàlímà nítorí pé ọba àfẹ́yàwó bọ́bá àjẹ́ kí àbùtàn lọ́ba ká bọ́bá àtijẹ́ pé wúrẹ́ ló bá ká bọ́bá àtijẹ́ màálù ló bá ká kò sí òfin katọ́ta kù nínú òfin ọlọ́run ọba wa jẹ́tí wọn bá wá pèèyàn pé kéèyàn wá síbi oúnjẹ àpèjẹ látàrí pé a ti gbéyàwó kí ni kí ni ìhà ètò yẹ kí mùsùlùmí ọkọ sí ìhà tó yẹ ká kọ sí òun náà ní kí ọ̀ràn yẹn dandan òun náà ní kí ká dáhùn kí ẹbí ti ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ sí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde láti ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma bánàbí sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ ó di ọwọ́ wa wípé ká ti agbára káṣí agbára láti rí pé ní ìgbà tí a máa ń ṣe wàlíìmà ipa àtìgbéyàwó kárípa pé àwọn èèyàn dáadáa àwọn ẹni rí la kò wá síbẹ̀ wọn ò bá jẹ́ aláìní wọn ò bá sì jẹni tó ní nítorí pé ìjẹ́ ẹni rí wọn sàgbà jíjẹ́ aláìní ó sì sàgbà jíjẹ́ ẹni tó ní. bákan náà ètò wa dájú kí ẹ bá ti ṣeré pípé apáta nínú àwọn olùmọ̀ wọn là lè ṣe wọlímà kó tó di pa so ìdì àbí ká so ká ti wọlímà nígbà tá a so ìdì lọ́wọ́ àbí ká tiẹ̀ ṣe wọlímà lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé àbí kó tiẹ̀ tó di pé ìyàwó wọlé èyí tó dáa jù ó ní pé ká ti jẹ́ kí ìyàwó wọlé náà kó tó di pa ṣe wọlímà. gẹ́gẹ́ bá ti ṣe nínú hadithi Zainab bint fanabi sallallahu tábà wà lọ lára ìjọ kejì tíyàwó wọlé ìjọ kẹta tíyàwó wọlé lẹ́yìn ìjọ kẹta tíyàwó wọlé kò sí tó burú mbẹ ọdà púpọ̀. oúnjẹ wọlíìmà kò sí oúnjẹ tá a lè fi tó oúnjẹ wọlíìmà lópin ìgbà tó bá ti jẹ oúnjẹ tó jẹ halalan tayyiba oúnjẹ tó jẹ ẹ̀tọ́ tí kì í ṣe tọ́lọ́wọ́n bá ti léèwọ̀ kò bá jẹ́ pé gàrí ènìyàn bá kó sómi torí pé ńlágbára ká tẹ̀ pé àwọn èèyàn tí wọ́n wá mu gàrí yẹn tí wọ́n fẹ́ bá ń yọ̀ ni lórí pọ́lọ́ wọn bá sóore fún yín kò sí wàhálà ń bẹ̀ torí la yukallifullahu nafsan illa ma ataha nítorí ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá ọ̀la nǹkan bọ̀ yẹn lọ́rùn yàtọ̀ sí téèyàn lágbára lórí ẹ̀ tó lágbára lórí ẹ̀ kò sì fi àwọn tó ẹni tó nífẹ̀ẹ́ rẹ yóò bọ̀ jẹ́ kọ́lá tó ti pé búrẹ́dì ní ọ́fíìsì kejì ata láti gbé sẹ́nu wípé ntọ́nà ọba fún ọ lágbára nìyẹn àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí ọ ní kòkò. tọ̀wátán ó jẹ́ pé àwọn olówó lásán la pè yàtọ̀ sí àwọn aláìní irú wàlímà bẹ́ẹ̀ náà lànà bisimilá àdìsẹ́lá ń sọ ipò nǹkan ọ̀ a sì fẹ́ lábẹ́ òfin ọlọ́wọ́ wa fún àwọn ẹni tó lọ́wọ́ bá bò fún àwọn ẹni tó jẹ́ ike wọ́n ni owó lọwọ fún ba aláìní fún wọn bá si wàlímà wàlímà tó fẹ́ ṣe nípa àgbéyàwó tó ṣe ẹni tó fẹ́ yàwó ọjà ẹni tí ò ní tó ọ̀dà ìpèkẹ́ ẹni tó ní kókòwò ràn tí ó fi rí oúnjẹ àtìyẹn sè tí òfin ní gun lápá tí òfin ní wọ̀ lọ́rùn eléyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó ti tó yàwó fẹ́ ìgbọ́n tó kọ̀ láti fẹ́ ìyàwó nítorí pé kò lówó tí ó fi tó ń jẹ tí ó fi ṣe wàlíìmà ní ìgbà tó bá fẹ́ ìyàwó yìí báyìí ní wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tàbí mẹ́yìn eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣèbàjẹ́ wọn máa ṣe tọ́lọ́mọbọ̀ fẹ́ èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa lè wọn pọ̀ láwùjọ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dà púpọ̀ láwùjọ ká pé a rí àwọn ẹni tó ti fẹ́yàwó wọ́n pọ̀ lọ́jà ara a rí àwọn obìnrin tó ti lọ́kọ àwọn náà pọ̀ jantirẹrẹ àwa ṣe àtọ̀nà láàrin wọn láti pa wọn pọ̀ pípé kálukú owó ìjọba wù nínú àwọn obìnrin yìí báyìí kí a ṣe ìgbéyàwó láàrin wọn ká igi fún wọn káwọ̀ wá gbé ìnáwó ìnáwó jíjẹ àti mímu èyí wáyé lórúkọ wàlímà lẹ́yìn igi kárí àwọn ẹni tó náà bá fòfin láwùjọ kádìjọ dáwó káwọ gbé ìnáwó jíjẹ mímu eléyìí ti ṣe wàlíìmà lẹ́yìn ìgbà tá a bá so ìgì tán láàrin wa. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà á rí bí àwọn ọkùnrin àwọn ẹni tó jẹ́ wọ́n wá àwọn kì í sábà láti sọ láti sọ jáde ìpìta àìbámọ̀ tá a bá bá wọn arúbìnrin o kì í sì àwọn òróbìnrin táwọn fífi ń torí pé tí èèyàn bá ń lọ láwùjọ tó bá wo ọ̀tún rẹ̀ obìnrin ní òrì tí èèyàn bá ti wò sí rẹ̀ obìnrin ní òrì tí èèyàn bá wo wájú obìnrin ní ẹ̀yìn rẹ̀ obìnrin ní wàláhì àwọn ará obìnrin kì í ti pa àwọn òróbìnrin ṣùgbọ́n tó fà táwọn fífi ń wẹ́lọ̀ kò náà ní kóbìnrin tó lẹ́sìn làwọn wá sílẹ̀yìn náà lẹ́sà fáwọn nínú àdìsá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sábàbí táwọn èèyàn máa ti torí rẹ̀ fẹ́yàwó ẹ ti sọ fún anábì sọ yìí pé fọ́ọ̀fọ́ọ̀ gbẹdà ti dín tàbí bàtìyàdá obìnrin tó lẹ́sìn ní kò fẹ́ o àìsí bẹ́ẹ̀ wà á di òmùlẹ̀ mọ́kù. kọ́dà àtúrí nínú àwọn ẹrú ọlọ́run ẹni tó tẹ̀sí níyàwó kan lé tẹ́lẹ̀ tó fẹ́ fẹ́ yàwó ẹlẹ́kejì àbí yàwó ẹlẹ́kẹta tí gbogbo wọn tí wọ́n ń fi òun ránṣẹ́ sí wa nípa ibà àmà tá a bá bá àwọn arúbìnrin o obìnrin tó lẹ́sìn obìnrin tó jẹ́ pé ó ń tẹ̀lé tọ́lọ́run ó sì ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn òfìsì yàwó ẹlẹ́kejì gbogbo eléyìí la dájọ sọwọ kódà rẹ ni tó fi ránṣẹ́ ní ìwé tọkọ ìgbà ẹ bá a mà ṣùgbọ́n subhanallah à ń kéde bẹ́ẹ̀ fáwọn obìnrin náà pé tá a bá rí inú yín o ẹni tí ń wọkọ alhamdulillah a ní púpọ̀ nínú àwọn ẹni tí ń wáyàwó lọ́wọ́ kẹ́yìn náà kẹ́kọ̀ọ́ kọ́ yín sí wa kábílẹ̀ bá a pa yín pọ̀ ẹ wúra yín kẹ́ ẹ bá wúra yín alhamdulillah àwọn ò ìnáwó ti ń bẹ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti gbé ìyàwó tán ní wàlíìmà. àwọn ọkùnrin wọn yọjú àwọn obìnrin wọn ti àwọn obìnrin wọn tara wọn jẹ wọn tara wọn jẹ lórúkọ pé a ah, ńgbà tí ǹjẹ́ méjì kọ́bọ̀ lórúkọ pé a ah, ńgbà tí èsì kúlú ẹ dilẹ̀ ó ti dilẹ̀ nítorí pé láti jọ́ tó ti wà tó ń dàgbà lọ ogun tún lọ òun gbó lọ díẹ̀ díẹ̀ ẹnìkan fún ọ pé àǹtí tó ń lọ ọmọ ọmọ ọmọ wù mí ọmọ lọ nìyẹn ilẹ̀ ń lọ díẹ̀ díẹ̀ ọwọ́ ń orí ẹ̀sàjẹ́ náà ni ó sì wà tó fi pé ọdún ọmọ ọdún márùnlélọ́gbọ̀n nígbà tó fi bá ti wá fi ọmọ ọdún márùnlélọ́gbọ̀n kí ló tún kù mà kí ló tún kù ọkọ kankan torí ẹ wa àwọn o kí wọn mú ìtìjú rọ kúrò nínú wọn nígbà tí èsì pé ọtá máa lo ọ lórí ipò ọwà fún títà náà láti bá wá ẹni tó yẹ kó fẹ́ fi ọ ala sunnatillahi wa rasulih táwa lẹni náà tí ó wàá fi ọ gbaru ọwọ́ wa tí ó wàá fi kàtá lòun ọ̀daràn lòun ìyàló kùtù tó máa jẹ tí ò ní tí àbùkù kan. nítorí pé tó náà bá yọwọ́ tó bá sọ pé ìyọ́jọ́ à kó bá tún kọ́ wò nítorí pé o ti ní baba ń gbẹjọ́ wọn ló ti òkú wa ti wá o torí ẹ ìnáwó tó wà ń di rẹ sábà ti tí ó gbé kíni wàhálà ẹ sì mà wípé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ni wọ́n máa fi ṣèkẹ́wọ́ eléyìí ni wọ́n máa fi ṣèkẹ́wọ́ títí tí lọ lóyún wọ́n wá lóyún láì ní wọ́n bí ọmọ àlèkalẹ ọmọ tí pé yọ ìtújú òfò kó wọn nínú wọn òun náà fúnra ara rẹ̀ àti dánilẹ́kọ̀ọ́ kan nígbà tí kan tó náà tó ti béèrè pé àwọn ń wáyàwó fa àwọn tó sì lẹ́sìn làwọn wá ẹ bá wọn wá wọn wọ́n ti bá ní wọn lárọ̀ọ́wọ́tó wa ni àníyàn wọn dá wọn mọ̀ pé à ń kéde wọn gbọ́ ibẹ̀ náà ti kéde níjọ́ kejì wá pè yóò sọ bẹ́ẹ̀ ike kí wọ́n pè òun alhamdulillah ní nọ́mbà rẹ̀ ni ó ní ni a ti sọ nọ́mbà wọn insha allah lẹ́yìn bíi méjì á pè á pe ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wá aya kẹ́ríra yín kẹwá sí center kẹfìríra yín kẹjọ sọ̀rọ̀ làbá máa pè lọ́ba ti pé nọ́mbà ń dún ń bá ń ya wọn bá ń pa níjọ́ tí nọ́mbà wa wọlé padà àbó ló ti wá rí báyẹn ẹ kíní tí wọn sá wà wá wí kan bòbúrú ń jò lọ wá wà ó lọ wọn wà lọ́la lẹ́yìn àásìrì ní ìrùpá sírì tí ìtò ti sìn láti jọ. wala hawla wala quwwata illa billah ìpáńpárá rẹ̀ ó ń padà ń ṣe ara rẹ lọ́wọ́ àmọ́ ń tara rẹ jẹ ọ tara rẹ jẹ a'udhu billah tí wọ́n bá wá pè wá wípé oúnjẹ àti láti yí ohun torí pa àtìgbéyàwó àsìkò tí wọ́n wá pè wá sí àti màá gbé ọ̀ràn yẹn ẹnìkan dáhùn ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé ẹni tó pè wá yẹn mùsùlùmí ni ó sì jẹ́ pé ó pè wá láwa pàtó ìwọ lágbájá mo fi ọ́ pé wá kìí pé apẹ̀yìn jàmáà apẹ̀yìn jàmáà táwọn sábà ti lọ́ọ́ ti tó. yéésì pé iye ju èèyàn kọ̀ọ̀kan lọ́gbọ́dọ̀ lọ àmọ́ ha hàwé wọn hàwé fún kálukú ọkpịọ pè ọkpịọ wọ́n pè pè bá lọ sí anabi muhammed sallallahu alayhi wa sallam. alhamdulilah yéésì pé òsì máa jẹun wọlé yàn òun ti ń jẹun sábà wá pé oúnjẹ ga dí gbogbo àlàfo tó fi wà fún rẹ pé kíni ìfi ìjọmọ ẹ̀yà ẹ̀sìn Islam hàn lódodo ni kí mùsùlùmí ó fi ọkọ dá lóhùn ẹ bi bínú rẹ̀ ó ṣe dòdò kí mùsùlùmí ó gbóúnjẹ kalẹ̀ kọ jẹ́ kọ́ ọmọ sẹ́ń kankan kún bẹ́ẹ̀ ẹ bínú rẹ̀ ó ṣe máa fi àdúrà tí ó fi máa ránṣẹ́ sí gbogbo ọmọ tó lóhùn fi sí gbogbo ọmọ tó bá oúnjẹ yìí pépé mùsùlùmí lẹni tó pè wá ó pè wá láwa gan-an fúnra wa pàtó ó sì jẹ́ pé ọjọ́ tó pè wá sí ọjọ́ wọ̀límà àkọ́kọ́ ni torí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ṣe wọ̀límà lónìí yóò tún ṣe lọ́la yóò tún ṣe títí alákọ̀ọ́kọ́ yẹn àwọn olùmọ́ni ọ̀ràn yẹn ni ó tún ní nà níjọba lè bẹ́ẹ̀ bá lówó ẹ̀kọ́ oṣù oúnjẹ lónìí oṣù ṣe lọ́la oṣù tó wọ́ lọ́mọ. lópin ìgbà tí wọn náà bá sì nídìíwọ́ wọ́n pè ọbẹ̀ àti ṣe wí báyìí ṣùgbọ́n wọ́n ń sáré wọ́n pè ọbẹ̀ àti ṣe wí ọwà lórí ìrìn àjò wọ́n pè ọbẹ̀ àti ṣe wí bóòlù bẹ́ẹ̀ ṣe torí ẹ̀ eléyìí kò sí wàhálà lópin ìgbà tó bá ti jẹ́ pé ibi wàlímà yẹn kò sí ìbàjẹ́ kò sí ìranù kan tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ìwọ ò ní lè kọ́ fún wa ó ti mọ̀ ayé pé wọn ò ní sí ìranù ń bẹ̀ ó ti mọ̀ pé wọn ò ní sí kàtàkàtà ń léyìí tó ṣe pé tí wọ́n bá ń ṣe tí wọ́n bá sọ wọn ò ní gbọ́ léyìí tó ṣe pé tí wọ́n bá pọ̀ fún wọn ò ní gbà tó bá ti mọ̀ pé irú rẹ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má lọ o. pípọ̀ mọ̀ ẹ́ pé àwọn oníyàlò àti ságan àti àwọn oníbàtà gbogbo wọn ti péjọ ọbẹ̀ wọ́n máa lùlù sáwọn obìnrin wọ́n máa kọlu àwọn ọkùnrin wọ́n máa tàdíréke lójú aago àrùdùmílẹ̀ ó ti ti mọ̀ pé wọ́n ó ṣe òní lè kọ̀ fún ọ má dé bẹ́ẹ̀ kò láwàá wí níwájú ọlọ́run bákan náà ó ti mọ̀ yín pé níbi wàlímà yẹn wọ́n á máa sáàbù àwọn ọ̀mùtílọ́tí wọ́n á sì máa sáàbù àwọn ọ̀mẹ́múlẹ́mú wọ́n zobo ní tiwọn àwọn gba tiwọn ìwọ sì kó fún wa láti mú sí débẹ̀ débẹ̀ tó bá ti mọ̀ pé bàjẹ́ bá ń bẹ́ ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ wọ́n máa ya fọ́tò wọ́n máa gbé fọ́tò ká wọ́n máa ya gbogbo èèyàn bàbá a a má dé bẹ́ẹ̀ lópin ìgbà tí ọba ti nílé kọ̀ fún wa ṣùgbọ́n wọ́n fi ọ wọ ọmọ tí wọ́n ṣèbàjẹ́ ń bẹ̀ ọkà débẹ̀ lọ́ba tí wọ́n ṣèbàjẹ́ ń bẹ̀ orí àmọ́ ò lè kọ̀ fún wọn fún wọn gbọ́ fún wọn gbà síbẹ̀ ẹlẹ́lẹ̀ kàná ó débẹ̀ wọ́n ń ṣèbàjẹ́ ń bẹ̀ wọ́n náà wò pé kí wò ó rí àmọ́ wọ́n sọ fún ọ eléyìí tó bá wù ọ fìbẹ́ ẹlẹ̀ tó bá ti wù ọ sẹ́kùn bẹ́ẹ̀. torí di eléyìí báyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọjà àti táwọn èèyàn máa ń sè látàrí pé wọ́n ń ṣègbéyàwó láwùjọ wa ìbá jẹ́ mùsùlùmí ní fọmọ́ lọ́kọ ìbá mùsùlùmí náà ní gbéyàwó lọ́pọ̀lọpọ̀ ọgbà oríṣiríṣi ìbàjẹ́ ló máa ń bẹ́ẹ̀ oríṣiríṣi ìbàjẹ́ àti ránù ló máa ń gbé mọ́tò kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ha lórí àga táwọn èèyàn ti jókòó ìgbẹ́ ìbíyàwó làwọn ń gbé èwo lọ́wọ́ aburú mbẹ́ kọ́ lọ dì mú kò sí ìgbà tí ọtí dá kò sí ìgbà tọ́tọ́ olórí ibú sì lẹni tí máa mú kò sí ìgbà tó dá kò sí ìgbà tọ́tọ́ olórí ibú lẹni tí máa mú nítorí pé ọtí tẹ́ rí yẹn oníkọ́kọ́rọ́ gbogbo orí ibú oníkọ́kọ́rọ́ gbogbo orí ibú pátákà torí di eléyìí báyìí ó di ọwọ́ wa ìyàwó lẹ́ ń gbé tẹ̀wá mutí ìyàwó lẹ́ ń gbé lẹ́nfọ̀ gbogbooro ṣàdúà wọn ń kán lẹ̀ ike yọ da fún yín ẹ̀yin ọmọdé yìí ìgbéyàwó yọ ọdún lálùbáríkà ọyẹ gbórí wa mi wọn kàn gbogbooro sí wọn lórí a'udhu billah gbogbo eléyìí bàjẹ́ ni eléyìí ti kọ̀tọ̀ bẹ́ẹ̀ àwọn ń lù àwọn ti kó ìlú àwọn tó yẹ wọn lọ wáṣẹ́ wọn ti kó ìlú wọn ti gbó wọn mọ̀ wọn á lùlù wọn lùlù sí wọn létí ká ní

oríire ọmọ ọwú wọn mọ pé bàbá ẹbẹ ti náà fún ọlẹ́gbàá ó fún ọdún oṣù tọ́ọ̀tì ibi tó rìn mí ni jẹ́ lọ fún lówó sí bọ́ bá ti mọ̀ ti kaba ń bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ òfin ọlọ́wọ́n bọ̀ gbà fún ọ bẹ́ẹ̀ get together yọ̀sẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀ atọkùnrin o má dé bẹ́ẹ̀ torí de eléyìí báyìí nígbà tá a anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá jẹ́ ife ẹni tí wọ́n pè wá síbi wàlímà ó bá ń gbààwẹ̀ táwọn èèyàn ti jẹ́ ààwẹ̀ kò sí má gbà kí kọjá ife èèyàn ń san pèsè ààwẹ̀ rọmọbọ́ọ̀n kọjọ́ tó sì ráyè sínú tó sì ti gbìyànjú gbìyànjú àti gbà tí ọ̀rá yé gbà tó tó bá jẹ́ pẹ̀lú eléyàn ni tí ò lè já ààwẹ̀ rẹ̀ yún pẹ̀lú ìfọ̀lì anábìíní kọ́ta dùn àpọ̀ ọ̀sàdúrà fún wọn tó ń tà ní ìjọun ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ ọba sínú fọ́ǹgbà wẹ̀ lọ́jọ́ ìsọ̀lẹ̀ obìnrin anábì ní kò jẹun jẹun tó ọba débẹ̀ ìbanilọ́kẹ̀jẹ̀ ń bẹ nínú fún pé ọwá síbi kọ́ ọwá jẹun kọ́ ọwá débẹ̀ wọ́n á ní alhamdulillah ẹ̀ǹgbà wẹ̀ nínú ẹ̀ǹgbà ah, á a'udhu billah abanilọ́kẹ̀jẹ̀ nù wọ́n ní ọwá jẹun ọwọ́ adịbe ọwọ́ àtọwọ́ tẹtẹrẹ bí àtẹkùbọ̀ tàbí <laughs> kékeré àní ọfọwọ́ kọ́ máa jẹun ọwọ́ ní alhamdulilayi ti kéne tó torí kó wọn pè ọkọ kọ wá jẹun kọ bá wọn yọ torí di eléyìí eléyìí báyìí wọn bẹ nínú tó ẹka mùsùlùmí ká mójútó má fa ìbànújẹ́ fọmọ ẹyà rẹ ìdùnnú ni kò gbé jẹ nínú oúnjẹ tó gbé fún ìgbà tó ọba jẹ o tí abáwá jẹun tán níbi wọ́n bá pè yín pé kẹ́ ẹ wá jọrùn ìgbéyàwó òfin ànábì àtúnà ànábì sallallahu alaihi o fún ẹni tó fún wa lóúnjẹ jẹ yẹsẹkẹ bí ń pa wá o ká máa o ebi ọ̀pá wá wallahi àwọn abajẹ́ nítorí ọmọ ẹ̀yà wa ni nítorí pé ni torí wa ńgbàdá tán fún wa pẹ̀lú ọ̀kan nínú àwọn ìgbé allahumma barik lahum fi ma razaqtahum waghfir lahum warhamhum rawahu al-imam muslim allahumma barik lahum fi ma razaqtahum waghfir lahum warhamhum eléyìí túmọ̀ sí pé ọlọ́wọ́n bá fi ìbùkún sí ní tó fi rọ̀ wọ́n lọ́rọ̀ tí àforíjì fún wa kò sì kẹ́ wa ọlọ́wọ́n fi ìbùkún sí ní tó rọ̀ wọ́n lọ́rọ̀ foríjì wọn kẹ́ wọn àbí kọ́ sọ pé allahumma at'im man at'amani wàsí man saqani rawahu muslim ìwọ ọlọ́run fún ẹni tó fún mi lóúnjẹ jẹ lóúnjẹ jẹ ìwọ ọlọ́run fún ẹni tó fún mi lómìmú lómìmú subhanallah allahumma at'im man at'amani wàsí man saqani àbí kọ́ sọ pé aftara indakum as-sa'imun wa akala وصلت عليكم الملائكة أفطر عندكم الصائمون ẹ máa ra àwọn aláwẹ̀ túnú lọ́dọ̀ yín nítorí pé ẹni tó oúnjẹ tó bá fún lóúnjẹ lásìkò fún wọn náà nínú ládàáwẹ̀ tọ́gbà torí ẹ̀ wọ́n á ń fún pé ẹ ra àwọn máa túnú lọdọ yín o. wà á kẹlẹ kọ ẹmẹ kùmùl ẹbẹrọ ẹ ti ra wọn ẹni rí máa jó jẹ yín wọsọlẹ tàrí kùmùl mẹlẹ ike àwọn mẹlẹkọ ti máa ṣàdúrà fún yín eléyìí ni dára wí lẹ́yìn gbàtà bá jẹun lọ́dọ̀ ẹni tó fún ni lóúnjẹ jẹ kì í ṣe wípé káwá jókòó ń bẹ káwọn wá sọ̀rọ̀ Chelsea táwọn sọ̀rọ̀ Newcastle táwọn sọ̀rọ̀ kínní kan Barca la ilaha wọ́n fẹ́ fọ́ ṣàdúrà fẹ́ni tó fún ọ lóúnjẹ jẹ kó o ti àwọn àdúrà ńláńlá tọ́tọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa. ǹjọ́ wa tọ́ wípé kí ìyàwó tí ó lọ sílé tó ń lọ sílé ọkọ àbí tó ti lọ sílé ọkọ sáǹsì wàlímà nítorí pé ó lọ sílé ọkọ tọ́kọ wàlímà nítorí pé ó ń gbé níyàwó ǹjọ́ wa tọ́ wípé kí ìyàwó yìí báyìí kọjá yìí òun ní ń sáàbù àwọn ẹni tó wá ìjọsọ kápẹ ìyàwó ẹni ń sáàbù àwọn ẹni tó wá láti wá sallallahu alayhi wa alayhi wa sallam obìnrin àwa gbígbé kò sí tó burú kò sí tó burú tí ìyàwó bá jẹ́ni tó wọ jìlbáàbù tó tá a sì rí pé fìtínà ò ní ṣẹlẹ̀ kò sí tó burú ó jẹ́ pé ìyàwó yìí wọ́n ń sáàbù àwọn èèyàn tó jẹ́ kí wọ́n á bá wọn ṣàjọyọ̀ kò bá jẹ́ pé àwọn iléèwọ̀ rẹ̀ àbí wọn èsì iléèwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí hadith èyí ìmáàmù Bukhari àti Muslim tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ Sahal ibn Sa'd as-Sa'idi radiyallahu anhu ó ní Abu Usayd as-Sa'idi ó fi ànábì wa sallallahu alayhi wa sallam wá síbi ìgbéyàwó rẹ̀ ìyàwó rẹ̀ lọ́jọ́ yìí wa kanat imra'atuhu yawma'idhin khadimahum wa hiya al-'arus wọ́n ní ìyàwó òun lẹni tí ń gbóúnjẹ fún àwọn èèyàn tó náà kó sì ní ìyàwó tí wọ́n gbé yàwó ìyàwó rẹ̀ òun lẹni tí ń gbóúnjẹ fáwọn èèyàn tó náà kó sì ní ìyàwó tí gbé yàwó torí gbà mí ẹlòmíì ilé kókó ti kọjá ẹnu àlá fún bí wọn sọ obìnrin ti nǹkan kankan tó ṣe é ṣe bóyá tó bá tún jáde gan ó tún bùkátà ká tún sọ ara rẹ ó ti fọ gbogbo ara o ó tún wá máa wo bí gbàtú pa kọ wáta pole ká tún fi bò mọ́lẹ̀. àṣejù nìyẹn islam ò ti inú tí muslim àti bukhari wọn gbé jáde ó ti anabi wa sallallahu alayhi wa ó pè é ìyàwó yìí gbé yàwó. òun náà ní tí ń há oúnjẹ fún àwọn ẹni tí wọ́n pè wá nígbà tó dé pé ó ti wọṣọ tó gbogbo ara gbogbo ara rẹ̀ kò sì síbi sínú àtàtà rò kó lè ṣẹlẹ̀ ńbẹ̀ yàtọ̀ táwọn obìnrin tó ayé pé a'udhu billah wọ́n sọ òjò bàràbàrà di wọn lọ wọ́n wọ́n wọ kọ́nsẹ́ẹ̀tì ti gbogbo ẹ àwọn náà máa torí ẹ kí wọn máa fi hàn bá ti sè àbúrò sẹ́yìdì ká wá àbúrò sẹ́yìdì kìí ṣe bí àwọn ọmọ ọ̀daràn ìyàwó rẹ ṣe ń sáàbù àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe bí àwọn ọmọ ọ̀daràn wọn ti gbéyàwó àwọn pé ẹ̀yìn ọmọdé máa ń lárí bóyá ìyàwó bóyá wọn máa ìyàwó tó àwọn síwájú wọn tún kò nígbà tó ní àwọn ń kí àwọn èèyàn wọn wọn ò rò sídìí wọn máa gbá wọn kí àwọn wọn bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo pátá ti bọ́ta ojú kan àwọn àti àwọn bàbá wọn náà sọ ni àwọn ah, ọmọ yẹn kọ́ wà tó ṣe àgbà kò yẹ kó tì ní wọ́n ṣe torí ẹ eléyìí tó ṣẹlẹ̀ ń bí kò báwọn ọmọ ọ̀daràn eléyìí fi hàn ìyá ẹni tí ìyàwó rẹ ti gbogbo ara rị otu tún rẹ rẹ̀ kò tó burú nínú gbọ́dọ̀ pé àlejò ọwọ́ àtọ́dọ̀ rẹ̀ òun náà gbé wọ́n ti pè fúláàkì tí ó gbé kalẹ̀ nínú pálọ̀ ara yín kò sí tó burú àmọ́ tó omi omi àmọ́ ń bọ̀ àgbà tó eléyìí náà àmọ́ ìgbà míì yìí máa jẹ́ kọ́ padà wá tọ́ba torí ẹ̀ kátàrà àwọn súnà yìí kátó fún wa kọ́ gbá. sáàlù wa ni tẹ́ ẹ ma irú omi tí ìyàwó mi sáàlù ó ní tẹ́ ẹ ma irú omi tí ìyàwó Abu Usayd tó fún anabi sallallahu alaihi wasallam ní ọjọ́ náà wọ́n là mà ó ní ó ti da dẹ̀bínú sínú omi láti alẹ́ ní ìgbà tí anabi sallallahu alaihi wasallam wa dé omi dẹ̀bínú lọ́wọ́ ayọ́ ló fún anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam alimami Bukhari àti Muslim ni gba adé ti wa afẹ́ gbẹ̀mí wá sí gbéyàwó tó bá ti di ní àárọ̀ ọjọ́ kejì tó bá ti di ní àárọ̀ ọjọ́ kejì dọ́tò sí gbéyàwó yìí báyìí wọ́n jáde wọ́n á bá àwọn mọ̀lẹ́bí rẹ àwọn yíkan rẹ àwọn ará rẹ fún wọn á bọ̀ ṣe fún wọn á bọ̀ ṣe ìdùnnú yìí fún wọn á bọ̀ yọ̀ nípa kó sì gbéyàwó kó jáde lọ bá wọn kó sálámà sí wọn kó kí wọn kó ṣàdúrà fún wọn wípé wọn ṣe wọn kó àdúró sí rẹ ọlọ́run san wọn lẹ́sàn rí ọlọ́run bó ti pinlẹ̀ kárí a fẹ́ káwọn mọ̀lẹ́bí náà káwọn náà dọ̀ ọlóńbẹ̀ káwọn náà ṣàdúrà fún ọ kọ́lá ọ̀bọ̀ jẹ́ kí ìgbéyàwó yẹn kó ní àlùbáríkà. torí di eléyìí tá wá débi tí wọ́n ti ń sọ wọlé ìmà níbi tága bá tán sí láti jókòó ta ni ibi tága bá tán sí ní kálukú ti jókòó torí pé ẹnjọ́ bá jókòó wá sí dé ẹnjọ́ ti jókòó níbi tí bá tán sí bọ́ bá fẹ́ ni kó bákan náà ká ṣọ́ra fún àwọn nǹkan erékeré ètò tako ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam makhafatal mas nítorí ìbẹ̀rù kọ́lọ̀ ọba ọmọ yìí wá padà sí àìdá ìyẹn ni pé wánu súnà kan látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ imran ibn hussein radiyallahu anhu èyí tí imaamu Tirmidhi gbàjáde ikú àwọn èèyàn wọn àníyé máa ṣàgbére kí wọ́n máa sáré nù àlà nípa lílo àwọn nǹkan tó lọ́wọ́ bọ̀ fọwọ́ sí gẹ́gẹ́ bí àwọn musical instruments tó lọ́wọ́ bó ti fi yí ẹ̀dá wọn padà kúrò ní Kenya tó lè sọ wọn dẹranko. tó gbogbo àwọn nǹkan yìí báyìí kátàgbára láti rí pa àjìnà sí kọ́nà wọn bá wa kọ́nà wa lọ lórí àti máa tẹ̀lé tiẹ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ àti máa tẹ̀lé súnà nàbì wa Muhammad صلى الله عليه وآله وسلم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله وبعد تجاج كيف قوات سمع كيف الصلاة ينتان في باين قلنا عماد الدين قل قوموا لركوة الإسلام وكان ẹni tó bá ó ti gbé ẹ̀sìn islam rẹ̀ ró ẹnikẹ́ni tó bá ti fi irun ráre ó dájú pé kò sí nǹkan tí ó tún sẹ́kù máa islam tí ò ní lè fi ráre ìdí nìyí tó fi jẹ́ pé a máa pàkíyèsí ara wa ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò láti jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa so lórí borí níbi à ń súré tètè lọ kírun ká má ti gbẹ̀yìn níbi oríire láti máa gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé kété pé ká wá mọ́tíláṣí látàgà àní kọ́kọ́ máa dé mọ́tíláṣí tá a bá ti dé mọ́tíláṣí yẹn bá a bá ti tètè tètè bẹ́ẹ̀ ni ká máa sojú kòkòrò àti jókòó ní sáfù alákọ̀ọ́kọ́ kí láǹfààní kó o ti tètè dé síwájú kọ́pọ̀lọpọ̀ tó dé àyè ti sẹ́kù lóko níwájú ọkọ̀ láti jókòó níwájú ọwọ́ lọ jókòó sẹ́yìn kásọ̀ra fún aburú tí ń bẹ nínú káyọ̀ ọbẹ̀ wájú kálọ̀ jókòó sẹ́yìn nítorí àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam ìfẹ́ wala yazalu àtẹ́yọ àkẹ́rọ̀kùnmọ̀lá àwọn èèyàn ní yé máa sá sẹ́yìn wọn ò ní yé máa sá sẹ́yìn títí tọ́lọ̀ wọn bó fi ti kára rẹ̀ fà wọ́n sẹ́yìn. orí ẹ̀ ní mẹ́tíláṣí ìyẹn máa ń gbìyànjú ni láti bẹ ní sáfù alákọ̀ọ́kọ́ sáfù alákọ̀ọ́kọ́ gan kò tún tó bí kéèyàn bẹ lápọ̀ ọ̀tún sáfù alákọ̀ọ́kọ́ ibi tó jẹ́ apọ̀ ọ̀tún sáfù alákọ̀ọ́kọ́ ó tún lóore ju kéèyàn bẹ lápọ̀ òsì sáfù alákọ̀ọ́kọ́ lọ. torí ẹ̀ eléyìí ò lè ṣe ṣe jẹ́ náà ẹ̀ àfihàn ni tó bá kẹ ẹ̀sìn fún ẹni tí ọkàn rẹ̀ tọrọ mọ́ mọ́sálásí ẹni tó máa ń lọ sí mọ́sálásí ní gbogbo ọgbà gbogbo mùsùlùmí lápapọ̀ iná ni ọ̀rọ̀ ń báwì ipe tó máa sọ pé hayya ala sala ẹ máa bọ̀ wá kírun gbogbo wa ni wọ́n báwì hayya ala sala ẹ máa bọ̀ wá sórí gbogbo wa ni wọ́n báwì mùsùlùmí kò ní ọjọ́ kan pàtó tá a fi sin lọ yàtọ̀ sí ọjọ́ mi gbogbo ògbà gbogbo ojoojúmọ́ iná làgbọ́dọ̀ máa tẹ̀sùn kọ́ lọ́wọ́ bá wa torí ẹ̀ kọ́mtù sọ̀lá wá sí ìlẹ̀ omi wọlé ìlà ìrun wákàtí márùn lóru àti lọ́sàn kò gbọ́dọ̀ ráàlì fún gbogbo ẹni tó bá lálùjánnà wọ̀ fún gbogbo ẹni tí ó fẹ́ sanra rẹ̀ jẹ ẹni tó bá fẹ́ láti wọ àlùjánnà lọ́jọ́ gbé ní alùpùpù bí sẹlẹ̀ lálàáfíà nírọ̀wọ́rọ̀sẹ̀ kó mójútó ìrun yìí o ọ̀yà nílẹ̀nu ọba ni láwùjọ tiwa fáwọn èèyàn díẹ̀ pátápátá òní ti dé ìgbà tí wọ́n bá ti di kọ́ lọ kírun kó lọ́mọ ti fẹ́ lọ kírun ẹ ti máa ń pé òwú tí a bá gbà iná lọ mọ́ ọ̀ràn ẹ ti ká mójútó ẹ̀sìn ọlọ́run bá wà o kárán ti pé owó tà lé ká dúkìá lé ayé tà ń kó jọ ó síbi kankan dágbé lọ kò sí ẹni tí ó kù tí wa náà ọlọ́run ọba kì í ṣàánú àwọn ọ̀daràn ọlọ́run ọba kì í ṣàánú ẹni tí ọba ti kẹ̀sìn rẹ̀ fún ọlọ́run ọba kọ́ mọ̀ sí wa lọ́mọ aná tọ́wọ́ àmọ̀ wípé nínú òfin ètò ọ̀rọ̀ mọ́ irunṣẹ́ rí ìbáyìí kò náà ní nǹkan tí àdéhìí àbí ṣàdá radiyallahu anhu tó tọ́ka sí ó ní adúgbò lọ́jọ́ kan nínú mọ́ṣáláṣí pẹ̀lú Abi Hurayra radiyallahu orin lọ فأتبعه أبو هريرة بصرة أبو هريرة رضي الله عنه هو عن فجول هو عن فجول هو فجول حتى خرج من المسجد تسيتي عرفني في جاد كرون ومثلاتي فقال أبو هريرة أبو هريرة رضي الله عنه وصيفه أما هذا فقد عصى أبا القاسم صلى الله عليه وآله وسلم إليه النبي ومحمد sallallahu alayhi wa sallam ọwọ́ àwòrán imáàmù muslim ìpè eléyìí ti fi anabi sallallahu alayhi wa sallam eléyìí tọ́ka sí pé tí wọ́n bá ti pẹ̀rún tó o ti wà nù mọ́sálásí ọ̀gbọ̀dọ̀ dìde jáde nígbà tí wọ́n bá ti pẹ̀rún tó o ti wà nù mọ́sálásí ọ̀gbọ̀dọ̀ jáde má ọwọ́ nù mọ́sálásí lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún ọ̀gbọ̀dọ̀ jáde má àyàfi kọjá ikú ní ìdíwọ́ kan bíi kápẹ́gbẹ́ ń gbọ̀n àbí ìtọ̀ ń gbọ̀n àbí tó ń gbọ̀n àbí àmúnsẹ́mú rẹ̀ àbí nǹkan kan tó jẹ́ ìpín yóò gbé yẹn jáde ní túláàsì náà ni eléyìí ló lè mú ọ jáde gẹ́gẹ́ bí imaamu nawawi rahimahullahu ta'ala fún àtúntò sọ nínú sharhi sahih muslim wọn láti fi ń tọ́ka sí pé ntí akórira ni ká jáde kúrò nínú mọ́sálásí lẹ́yìn ìgbà tí wọ́n ti pè rún títí tá a fi kírun pẹ̀lú ìmáà títí tá a fi kírun pẹ̀lú ìmáà àyàfi tí ìdíwọ́ bá ń bẹ fún yẹn wallahu a'lam aburú láti bẹ nínú kápẹ́ wọ́n ti pè rún ẹ̀yin méjì mẹ́ta kan wá wọ mọ́sálásí kó tó di pé ìmáàmù dé ọ̀hán ti kọ́ ọmọdàrí ká tètè kìtìwá ká jáde á ọ̀daràn ló máa ń ṣe bẹ́ẹ̀ aláìlágbọ̀ yí ẹ̀sìn bíi ti wulẹ̀ ó kéré máa ló máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sì múru wọn yẹ fún wọn bá wọn wí kọ́dà gan òfin tọ́ka sí pé ọlọ́run ò ní gbà wọn tí ẹ bá fi wọ mọ́sálásí kan tó ní ìmáàmù tí ìmáàmù ò sì dé wá kírun sẹ́yìn wá kírun bẹ́ẹ̀ tẹ̀kíjọ́ náà sá èyí tí ó sẹ́kù wá kù nù tá a bá wọnú sáré wa kó náà ni ó sì sẹ́wà kó wọ́n sẹ́kù pẹ̀lú wa tó bá dúró lálùkù yá mi. fáwọn ti fi ń bẹ nú ẹ̀sìn ìtọ́nà fi pa á lásẹ̀ ká mójútó títí rẹ̀ ní gbogbo ìgbà náà ní ká máa sàtà láti fánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم اننا عبيدك ابناء عبيدك ابناء امائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله